This is Jambo Radio. So, mo kí gbogbo àwa ọmọ Yorùbá àtàtà àti gbogbo ẹ̀yin tí ẹ ní àǹfààní láti gbọ́ wa lórí ètò yìí lónìí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa kábọ̀ sórí ètò yín ètò wa ọmọ Yorùbá àtàtà láti iléeṣẹ́ Jambo Radio Scotland tí ó kalẹ̀ sí orílẹ̀-èdè Scotland pẹ̀lú èmi ọmọ yín Táíwò Àpènúwà aka ọmọge ọ̀rọ̀ abala méjì ni ètò tòní pín sí abala àkọ́kọ́ ni abala ẹ̀kọ́ gírámà èdè Yorùbá nígbàtí abala kejì jẹ́ abala ètò ọgbọ́n ọlọ́gbọ́n níbi tá ò ti máa sọ àwọn ìtàn àgbọ́ fi kọ́gbọ́n mo lérò wípé ẹ máa gbádùn ètò yìí lónìí abala méjèèjì um, bá fẹ́ gbọ́ wa lórí ètò yìí àti àwọn ètò wa lọ́lọ́kan ọ̀jọ̀kan ní iléeṣẹ́ yìí ẹ kàn sí wẹ́bsáìtì wa ìyẹn www.jamboredo.co.uk tàbí kí ẹ dálóòdù áàpù wa sí orí fóònù yín android ní ios ní ẹ dálóòdù ẹ síbẹ̀ àbí ẹ tún lè máa gbọ́ wa lórí àwọn smart speakers yìí ìyẹn Jambo Radio Scotland tàbí lórí DAB yín ìyẹn tí ẹ bá wà nínú mọ́tò ẹ tún lè wò wá ní orí àwọn social media platforms YouTube ní gbogbo ẹ̀ ní ẹ máa rí wa ń bẹ̀ ẹ ṣé. Um, ó dà ẹ jẹ́ ká ṣe báyìí ẹ mọ̀ pé uh, lórí ètò ẹ̀kọ́ gírámà èdè Yorùbá èdè méjì ni a máa ń lò èdè Yorùbá àti èdè Gẹ̀ẹ́sì fún àwọn tí wọ́n fẹ́ kọ́ èdè Yorùbá ṣùgbọ́n tí wọ́n lè tí wọ́n gbọ́ tí wọ́n lè sọ torí wọn náà ni a ṣe máa lo èdè Gẹ̀ẹ́sì láti ṣàlàyé ohun tí à ń sọ fún wọn um, ó yá ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ré kọjá sí èdè Gẹ̀ẹ́sì. Hello, my people. I welcome you all to today's show. Uh, like we uh, last week, we talked about Yoruba alphabet, and we talked about the uh, the thirteenth, um, the uh, the first uh, thirteenth letter of Yoruba alphabet. So today, well, um, we will complete the rest of the letters. So let's go into business. You know, last week uh, we we uh, we stopped at letter L, So today we want to continue from uh, the next letter. Okay, good. So I hope you've uh, taken your writing materials. Okay, let's go. So like we did last week, we mentioned the letters in English. So today we are going to do likewise. So I will mention the letters in English for us to write down. So after that, we take uh, the pronunciation. Okay good let's go so um the letter that follows letter li uh, eh, letter L, yeah letter L, is okay let's go i want to start mentioning the letters now letter m letter m then the next one is letter n okay letter N then followed by letter O then another letter O so at the bottom of that second O you put a dot okay like we did last week to E okay so you are going to put dots close to the bottom then next to that we have letter P letter P. Okay, so we also have letter R. Letter R. Follow that, we have letter S. Letter S. Then follow letter S, we have another letter S at the bottom of that second s you will put a dot yes good then follow that we have letter t letter t then we have letter u then we have letter w then the last one is letter y okay all right so let's go straight to the pronunciation now remember i told you that uh, our pronunciation in yoruba is different from uh, how they pronounce um, uh, letters in english so we are going to take the pronunciation now okay let's go the, uh, the letter which is letter m in yoruba we call it mi mi okay so like uh, in the word milo the first consonant sound you know when you want to start the word say mi mi yes that is our mi in yoruba milo or or money, or melon okay good so follow that we have a letter ni letter ni so, like in the word need, need, okay? So, and a uh, nail. If you want to pronounce the letter, just if you want to pronounce, sorry, if you want to pronounce the word, you know, you say need. So that ni, the first consonant sound, is our ni in Yoruba. Ni. Then follow that, we have letter O I believe we all know oh oh oh yes oh. Then we also have a, letter or letter or yes you know letter on in english i think in english we have like if you want to uh in words if you want to pronounce a uh, you know we have a uh, that um double uh double o so we pronounce it as uh, um uh, sorry we have a like or you know the the sign for uh or in english so but our or in yoruba is or then you put a dot at the bottom so that is our or like in orange okay good so let's continue then we have letter b b which is known as P in English, letter P. Okay? So, yeah, I believe you are getting it. Good. So, um, we also have letter R, letter R. So, like um, the word in English, um, we have rear, rear. So, if you uh, likewise, if you want to pronounce that rear, you know, you start by re, gri, ri ri so that is the ri we are talking about in yoruba ri okay good then we have a letter c letter c yes letter s is our letter c in yoruba we call it c like in the word sister or senior you know if you want to pronounce it you say c sister so yes that is our c in yoruba you know yoruba language is a straightforward language the way you pronounce it in letter is the way you will pronounce it in word so c if you want to pronounce it in word it's also c okay good so then um we have a letter she letter she that is that is a s that has a dot at the bottom so we call it she so uh, in english we have uh, like um shun or shy okay so that she in shun or shy is our she in yoruba but just the s you put a dot at the bottom okay good so we have we have a letter t yeah everybody know t t letter t so then we have a uh, t yes so that is the t the first sound okay then follow that we have a uh, letter who letter who but you know it as a uh, uh u in english but in yoruba we call it who who okay so that is uh like in english if you want to get the pronunciation I, double o that was what i uh, like i was saying the other time like double o you know which pronounces as u in english so in yoruba our u is you, you sorry you in uh, in english so u u u not you okay is u then follow that we have letter we letter we and like in the word uh, will or weak so if you want to pronounce the letter you know you first start with we we we will weak so that is our we in yoruba w in english in yoruba we call it we okay so if you want to get the pronunciation the way it is pronounced you can just take the word like will weak so the first consonant sound that start the uh, the word is our we in yoruba okay do you get that good so then the last letter is letter y letter y like um, also in English we have a like in the word young, you know we have a young young. If you want to pronounce it, say young. So that is our G in Yoruba. Y in English is our G? in Yoruba. So I'm just um, saying this for us so that we can know how to pronounce it. Even if you don't, if you go back to the words, you can put the word at the front of the of the letter so that you will know how uh, how we pronounce it in Yoruba. Okay, good. So now we are going to take some words in Yoruba that were made with these letters. Yes. So Let's go. So we have a letter me. And the word for that in Yoruba is a uh, malu. Malu. Yeah. So uh, we have uh, five letters in the word malu. Malu is a name. Is a name of an animal, but I will still I will still mention it. So we have five letters the first letter is mi a li hu I will take it again mi a li hu u so we have malu and the meaning of malu in english is cow remember i said it's a name of an animal so we have cow cow cow so the next one is ni we have ni and the word for that in yoruba is normal we have normal so we have uh, just four letters in the word so we have ni a mi o so we have normal and the meaning in english is cow meat cow meat okay good so uh, the next to that we have letter o letter o and the word in yoruba um, so we have so many words that were formed with these uh, letters but i just pick one so that we understand what we are saying so letter o the word for that in yoruba is omi omi and we have just three letters letter o letter M, letter e i will take it again letter o letter M, letter e and we have omi so what's the meaning of omi in english omi is water water okay good so next to that we have a letter O. Letter O. So the word for that in Yoruba is oro, oro, And we have just three letters. Letter O, letter R, letter O, and we have a eh, oro. So the meaning in English is word, word, word. like W O R D word. Okay, good. So then followed by letter P. Letter P. And the word for that in Yoruba, we have paro. Paro. So we have four letters as well. And the letters are letter P, letter A, letter R, letter O and is paro. So the meaning in English is lie. Lie. Lie. Okay? Good. Then we have letter re. Letter re. And the word for that in Yoruba is letter um we uh, we have a re re. Okay? Re re and we have four letters re a re a we have re re so what is the meaning of re re in english re re means good good ah uh, you are a good person èèyàn rere ni ẹ okay so we have rere good then we have letter c remember i said S in English is our um, is our what's it called is our C in Yoruba. I hope you you get that. S in English is our C in Yoruba. We pronounce it as C in Yoruba. Okay, so the word for that in Yoruba is CC CC, and we have four letters The first one, letter C, followed by letter E, then letter C, letter E, and we have CC. So what's the meaning of CC in Yoruba or in English? I mean, what's the meaning of CC in English? CC means a young lady. So if you if you go to Yoruba land or you see any Yoruba speaker that maybe that call you me, which means uh, my young lady okay you just know that it means my young lady me, so we have sisi then followed by she she and the word we have for that in Yoruba is ṣiṣẹ́ ṣiṣẹ́ so we have four letters as well letter she letter e letter she letter e and we have ṣiṣẹ́ so what is the meaning of ṣiṣẹ́ in english ṣiṣẹ́ means work work okay good so then we have letter t letter t and the word for that in yoruba is teju teju so we have four letters we have letter t letter e letter g letter u and we have teju so what is the meaning of teju in english teju means spread spread okay good so then follow that we have letter u letter u so you know in yoruba we don't like standard Yoruba, we don't start our our words with u. You can only see u, you know, starting a word in uh, in Yoruba dialect because we have many dialects in Yoruba. But in standard Yoruba, we don't start our word with u. you can see it at the end of word or middle of word but in the uh, uh, like the first you can't see it starting a word in yoruba so and that is why we pick like the word ilu ilu so and we have three letters we have letter e letter li and letter u which is letter u you see in this place it ends the word not in the beginning of the word So we have who? Ilu. Ilu. So the meaning of ilu in English is drum. Drum. Drum. When you are beating a drum, drum, so on lu ilu. Ilu. That is ilu in Yoruba. Okay? So then followed by letter we. Letter we. And the word we have for that in uh, in Yoruba we have letter we have a um, sorry we have a wa wa if I say wa what does it mean it means come come so that is the meaning in English wa means come okay and we have uh, two, uh, two letters that is we ha wa okay so if I tell you Wa, I means come. Do you get that? Yes, okay. Then the last letter is letter Y. Letter Y. And the word we have for that in, uh, remember I said we have many words that were formed or made with these letters but we just pick one so that we can understand what we are talking about so we have letter we have uh, the word your your so the letters in the word is yi or yi or and is is called your in yoruba so what is the meaning of your in english means rejoice oh rejoice your or eyo but what we are saying is yo means rejoice so that is ye and is the last letter that we have in yoruba alphabet so the rest of the letter that we did not mention we don't have them in yoruba so we have 25 alphabet letters in yoruba 25 five okay so that is all for um, our teaching today i believe you enjoyed it okay so uh, next week we are going to um, take another topic then we are going to talk about you know in in uh, in our alphabet we have a consonants sound or consonant letters and we also have uh, vowel letters so we are going to talk about that starting from next week okay so um this is uh, the end of our teaching today and i hope you enjoyed it so i want you to go back to your notes make sure you read remember that the best teacher is you yourself I can only give you, you know, or tell you what to do. But the best teacher is you yourself. That teacher is in you. So make sure you go back to it. What you've learned, just put it into practice. Start, you know, pronouncing words so you are going to get them. Okay? So, um, ẹ abala kejì ètò yìí. Eh, bye bye tí mo sọ lẹ́ẹ̀kan Eh, ti àkọ́kọ́ tí a kọ́kọ́ ṣe ni ìyẹn ẹ̀kọ́ gírámà èdè Yorùbá àti wá rékọjá sí abala kejì ìyẹn ètò ọgbọ́n ọlọ́gbọ́n èyí tí àwọn àgbà sọ wípé òun ni a fi ń ṣe ọgbọ́n ó dáa kí ni àkọlé ìtàn ti tòní òun náà ni mo pè ní ìtàn ìjàpá àti àkùkọ ìtàn ìjàpá àti àkùkọ kí ló ṣẹlẹ̀ sí àwọn ọ̀rẹ́ méjì yìí ọ̀rẹ́ ni wọ́n kí ló ṣẹlẹ̀ sí wọn ẹ máa gbọ́ nínú ìtàn yìí lónìí ẹ máa bá mi ká lọ. ní ìgbà láéláé ìjàpá àti àkùkọ jọ ń ṣọ̀rẹ́ pọ̀ ọ̀rẹ́ yìí wọ̀ gan-an ni. Ìjàpá, tinútinú ni àkùkọ fi ń bá ìjàpá lò ṣùgbọ́n eré ojú ni ìjàpá ń bá àkùkọ ṣe ohun tí ń wá ni ọ̀nà àti pa àkùkọ jẹ hmm. kòkòrò ni ó ń jẹ àkùkọ tó bá sì rí yangan tàbí ìrẹsì látàn àkùkọ afẹsẹ̀tàn ayọ̀ jẹ ìjàpá rèé kò níṣẹ́ gidi kan lọ́wọ́ kò jọ olè kò jọ àfọwọ́rá ló ń ṣe jẹun kiri inú wa bí ìjàpá pé àkùkọ kò ń ṣoríire ṣáá ni orí àtàn ilé onílé ibi gbogbo tó bá rìn sí ló ti ń pàdé oúnjẹ òun ìjàpá kò sì rí oúnjẹ jẹ àfi iṣẹ́ àṣekára <laughs> kò ń jí nǹkan oníkan jẹ èpè ni wọ́n sì ń ṣẹ́ fún òun lójoojúmọ́ ó bá pinnu pé dandan àfi kóun pa ìjàpá jẹ ló tọ́ kóun pa àkùkọ jẹ ló àbí ẹ̀rí ayé ọ̀rẹ́. Hmm nígbà tó dọjọ́ kan ó pe àkùkọ ó ní àkùkọ ó tilẹ̀ ti yọ̀lẹ̀ jù ó lè jà àwọn kòkòrò kéékèèké ló lágbára lórí rẹ̀ ó lè bá ẹgbẹ́ rẹ̀ jà àkùkọ ní ó wù ìjàpá. Ja ó tilẹ̀ kó iyán mi kéré o mú ẹgbẹ́ mi sóde kí o wá wò ó bóyá wọn ò sá fún un ìjàpá ní kò burú a ó ṣe ìdíje ni àkùkọ tèmi ni yóò bá ọjà yóò sì ṣẹ́gun rẹ̀ ṣùgbọ́n kó má bàa sí àríyànjiyàn jẹ́ kí a lọ sọ́dọ̀ ọba kí ẹsẹ̀ gbogbo ìlú pé fún ìdíje náà àkùkọ gbà wọ́n bá gbéra ó di ilé ọba nígbà tí wọ́n débẹ̀ wọ́n rò fún ọba ọba sì fohùn sí ọba sì fún ohùn sí ọjọ́ méje ní èyí tí gbogbo wọn tí wọ́n fohùn ṣọ̀kan Hmm. kí ọjọ́ náà tó pé ìjàpá ti lọ wá dígí ńlá kan ó fi eérú nu ojú rẹ̀ ó mọ́ gaara ó fi í sí ìpamọ́ ó ti lọ sọ fún gbogbo àwọn ìlú pé òun ní àkùkọ kan tí yóò bá àkùkọ ọ̀rẹ́ òun díje kí olúkúlùkù wá wòran àbí ẹ̀rí ayé ọ̀rẹ́. Hmm. nígbà tí ọjọ́ kò gbogbo ìlú pé ọba wà níbẹ̀ àwọn ìjòyè tó lówó tí tálákà ló wá wo ìje yìí nígbà tí àkókò tó ìjàpá ti lọ gbé dígí rẹ̀ tì sára igi kan ó ní òfin ìdíje náà ni pé bí ìjà bá ti bẹ̀rẹ̀ àkùkọ kò ń kì í sinmi kò sì sẹ́ni tó gbọ́dọ̀ sá o báyìí ló ṣe wú fún àkùkọ ọ̀rẹ́ rẹ̀ àkùkọ ní òun gbà ìjàpá bá nawọ́ síbi dígí ó ní àkùkọ tòun ló wà lọ́hùn-ún ni bí àkùkọ ti ń lọ tìbínútìbínú tó ń ran ìyẹ́ rẹ̀ gààrà báyìí tó ní kí òun wò ó bóyá lóòótọ́ ni àkùkọ ìjàpá wà níbẹ̀ ló bá rí ara rẹ̀ nínú dígí ó na ìyẹ́ àkùkọ inú dígí náà ṣe bẹ́ẹ̀ ló bá pakuru sí i ló gbé ẹnu lé dígí pàápàá ni àkùkọ tọ̀hún náà gbẹ́nu lé jígí ni àkùkọ bá ní irú èwo ló ṣubú tẹ̀ òun yìí ló bá bẹ̀rẹ̀ sí ní sá jígí pàápàápàápàápàá ní ìrètí pé àkùkọ ìjàpá lòun bá jà ó sá jígí títí ó rẹ̀ ẹ́ ó sàn rí i pé àkùkọ ìjàpá lòun bá jà. Ja àkùkọ ìjàpá kò sá òfin sì ni pé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ sá tí ìjà ti bẹ̀rẹ̀ gbogbo ènìyàn tó wà ń bẹ̀ ni wọ́n ń pariwo pé ta ni àkùkọ ń bá jà àkùkọ yìí mà gọ̀ o ṣùgbọ́n ṣe làkùkọ àkùkọ kúkú gbọ́ ariwo ṣùgbọ́n ṣe ló ṣe bíi pé wọ́n yìn òun ni ló túbọ̀ múra kurukuru ló ń sá dígí pa pa pa pa pa pa ni ìjàpá ń sọ pé n ò sọ fún wọn ọ̀lẹ ni ọ́ àwọn kòkòrò kéékèèké ló lágbára àti bájà orí ẹgbẹ́ rẹ̀ náà wàyí bá a jà àkùkọ fi ẹnu sá jígí títí ó rẹ̀ ẹ́ ó ṣubú lulẹ̀ ló bá kú. Hmm. àfi kí ọlọ́run kó gbà wá hmm, lọ́wọ́ àwọn ọ̀rẹ́ tí wọ́n fojú jọ̀rẹ́ ṣùgbọ́n tó jẹ́ pé ọ̀tá ni wọ́n. báyìí ni ìjàpá ṣe fi owú jíjẹ pa àkùkọ ọ̀rẹ́ rẹ̀ dànù. ẹ wò màá tútú àdúrà yẹn gbà sí lẹ́ẹ̀kan sí torí àdúrà gidi ni kí ọlọ́run gbà wá lọ́wọ́ ọ̀rẹ́ afojúfẹ́ni má fọkànfẹ́ni àṣẹ ẹ níbí ni ìtàn yìí parí sí. mo lérò wípé ẹ ti rí ọgbọ́n kan tàbí méjì kọ́ nínú ìtàn tí a sọ tán yìí ẹ má jà á gbàgbé ṣẹ̀rí gbogbo nǹkan tí a bá ń ṣe ẹ jẹ́ ká máa ṣe jẹ́jẹ́ èmi mo tó báyìí èmi mo jù báyìí ilé ayé gba jẹ́jẹ́ ẹ jẹ́ ká tẹ̀lẹ̀ jẹ́jẹ́ àti wípé inú ojú la rí kò sẹ́ni tó rínú àkùkọ ṣe bí wípé ọ̀rẹ́ òun ni. Ori, ìjàpá ṣùgbọ́n kìkì inú ìjàpá oró ni ẹ̀jẹ̀ ni àbí kí ni ká ti gbọ́ ṣé nǹkan tó tún burú ni pé kéèyàn máa ṣoríire bẹ́ẹ̀ ni a rí láwùjọ wa lónìí ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé àwọn ọ̀rẹ́ wọn tàbí àwọn ènìyàn wọn ń ṣoríire tó jẹ́ pé kò dùn mọ́ wọn nú wọ́n máa wò pé ṣé òun nìkan ni tó bá ṣe léyìí gbogbo ẹ̀ ló ń yọrí sí dáradára fún ẹ orí wo gan-an ló tiẹ̀ gbé wá sáyé táwa ò gbé wá sáyé èyí máa jẹ́ ìbéèrè tí wọ́n ń béèrè nínú ara wọn ẹlòmíràn torí owú a sì lọ ṣe nǹkan tí ó jẹ́ wípé ó máa fi pa ọ̀rẹ́ rẹ̀ tàbí àwọn ènìyàn rẹ̀ lára. Hmm ẹ wò ó ẹ jẹ́ ká ṣe sùúrù ilé ayé yìí ò tó nǹkan gbogbo nǹkan tí a sì ń fẹ́ lọ́ba mi òkè ti ṣe fún oníkálukú kádàrá oníkálukú ò sì papọ̀ ṣùgbọ́n bí kádàrá wa bá ti rí ẹja àgbà bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká lépa ọmọlàkejì pé àfi dandan tí n bá pa á tí n bá pa á ǹjẹ́ ṣé o tiẹ̀ mọ̀ wípé ẹ ẹni tí o fẹ́ pa yìí bóyá òun tiẹ̀ gan-an ni aláàánú rẹ tó máa gbé ọ dìde kúrò ní ipò tí o wà tó máa fà ọ lọ síbi gíga ṣùgbọ́n tí o bá wá fi owú jíjẹ tó fi pa wá sọ fún mi ọ̀nà wo ni ìwọ náà máa fi dé ibi tó ń lọ ibi gíga tó lódùmarè tó ti pèsè fún ọ. àwa di wípé gbogbo eléyìí tó máa lò láyé ò ní rí nǹkan ò ní rí nǹkan ṣe ò ní rọ́wọ́ yọ nítorí pé o ti pa aláàánú rẹ tó yẹ kó ràn ọ́ lọ́wọ́ ẹ̀kọ́ ni èyí fún wa ọgbọ́n sì ni ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ àti wípé àwa náà tó jẹ́ pé wọ́n kì wá wọ́n sà wá wọ́n yìn wá wọ́n ní alágbára àwa náà sọ pé alágbára ni wọ́n láì mọ̀ wípé ète ikú ni ẹ jẹ́ ká ṣọ́ra nínú gbogbo nǹkan tí a bá ṣe láyé ẹ jẹ́ ká fìfẹ́ lò ẹ jẹ́ ká bára wa lò pẹ̀lú ìfẹ́ kí ayé yìí kó ba lè rọrùn fún wa oníkálukú láti gbé èyí ni ọgbọ́n tí borí kọ́ nínú ìtàn náà tí mo dẹ̀ lérò wípé ẹ̀yin olùgbọ́ mi ẹ kọ́ ẹ̀kọ́ kan tàbí òmíràn tó jẹ́ pé mi ò tiẹ̀ mẹ́nu bà ṣùgbọ́n gbogbo ẹ̀kọ́ tá a bá kọ́ nínú ìtàn yìí ẹ jẹ́ ká mu lò ṣèkàṣèkà rántí wípé ọjọ́ kan ń bọ̀ tó jẹ́ pé o ò ní rí kàṣe mọ́ ṣùgbọ́n ọjọ́ yìí ó ti máa pẹ́ jù nítorí pé kò ní sí àtúnṣe bẹ́ẹ̀ náà ni ìwọ tó fi gbogbo ara gbára lénìyàn ṣọ́ra nítorí wípé èèyàn ẹlẹ́ran ara kò ṣeé fi ń ṣe àgbẹ́kẹ̀lé má dára déyàn ẹ jẹ́ ká ṣe ohun gbogbo pẹ̀lú ìfẹ́ ẹ ṣe púpọ̀. ó dáa um, oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tí ẹ bá wa jókòó fìfẹ́ jẹ́ ẹ̀yin náà ẹ ṣe ẹ jẹ́ kí n máa dágbére lórí ètò yìí lónìí tó bá tún di ọjọ́ mẹ́jọ la tún pàdé lórí ètò yìí nígbà tá máa tẹ̀síwájú. Si ẹ̀ nínú ìtàn yìí mo lérò wípé ẹ gbádùn ìtàn náà ẹ pàdé mi ní ọjọ́ mẹ́jọ pẹ̀lú èmi ọmọ yín Táíwò Àpènúwà aka ọmọge ọ̀rọ̀ náà ni mo kí yín pé ó dàbọ̀.